Ìwé Pọ́ọ̀lù sí àwọn ará Fílípì. Fílípì orí kìíní. Èmi Pọ́ọ̀lù àti Tìmótì, àwa ìránṣẹ́ Kristi Jésù. À ń kọ ìwé yìí sí gbogbo àwọn ènìyàn Ọlọ́run tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú Kristi Jésù tí wọ́n wà ní Fílípì. Pẹ̀lú gbogbo àwọn alábòjútó àti àwọn olùrànlọ́wọ́ wọn. Kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti olúwa wa jésù kristi kí ó wà pẹ̀lú yín nígbà gbogbo tí mo bá ń rántí yín ni mo ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mi nígbà gbogbo ni mo ń gbàdúrà fún gbogbo yín pẹ̀lú ayọ̀ nínú ọkàn mi nítorí láti ìbẹ̀rẹ̀ títí di àkókò yìí ni ẹ ti ń bá mi ṣiṣẹ́ pọ̀ nínú iṣẹ́ ìyìn rere ó dá mi lójú pé ẹni tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe é dé òpin títí di ọjọ́ tí kristi jésù yóò dé ẹ̀tọ́ ni fún mi láti ní irú èrò yìí nípa gbogbo yín nítorí mo kó ọ̀rọ̀ yín lékàn nítorí pé nígbà tí mo wà nínú ẹ̀wọ̀n àti ìgbà tí mo ní àǹfààní láti gbèjà ara mi àti láti fi ìdí ọ̀rọ̀ ìyìn rere múlẹ̀ gbogbo yín ni ẹ jẹ́ alájọpín oore ọ̀fẹ́ Kristi pẹ̀lú mi mo fi Ọlọ́run ṣe ẹ̀rí pé àárò gbogbo yín sọ mí pẹ̀lú ọkàn ìyọ́nú ti Kristi Jésù àdúrà mi ni pé kí ìfẹ́ yín máa gbòòrò sí i kí ìmọ̀ yín máa pọ̀ sí i kí ẹ túbọ̀ máa ní làákàyè sí i kí ẹ lè mọ àwọn ohun tí ó dára jùlọ kí ẹ lè jẹ́ aláìlábùkù kí ẹ sì wà láìsí ohun ìkùnà kan ní ọjọ́ tí Kristi bá dé mo tún gbàdúrà pé kí ẹ lè kún fún èso iṣẹ́ òdodo tí ó ti ọ̀dọ̀ Jésù Kristi wá fún ògo àti ìyìn Ọlọ́run ẹ̀yin ará mo fẹ́ kí ẹ mọ̀ pé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí mi mú kí iṣẹ́ ìyìn rere túbọ̀ tàn kálẹ̀ ni ó ti wá hàn sí gbogbo àwọn tí ó wà ní ààfin àti gbogbo àwọn ènìyàn yòókù pé nítorí ti Kristi ni mo ṣe wà nínú ẹ̀wọ̀n èyí fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn onígbàgbọ́ tí wọ́n mọ ìdí tí mo fi wà nínú ẹ̀wọ̀n ní ìgboyà gidigidi láti máa wàásù ìyìn rere láì bẹ̀rù àwọn ẹlòmíràn ń wàásù Kristi nítorí owú àti nítorí pé wọ́n fẹ́ràn asọ̀ àwọn ẹlòmíràn sì wà tí wọ́n ń wàásù Kristi pẹ̀lú inú rere àwọn kan fi ìfẹ́ wàásù Kristi nítorí wọ́n mọ̀ pé nítorí ti ọ̀rọ̀ yìn rere ni wọ́n ṣe sọ mí sẹ́wọ̀n àwọn kan ń sọ̀rọ̀ Kristi nítorí ohun tí wọ́n ó rí gbà níbẹ̀ kì í ṣe pẹ̀lú inú kan wọ́n rò pé àwọn lè mú kí ìrora mi nínú ẹ̀wọ̀n pọ̀ sí i kí ni àyọrísí gbogbo èyí lọ́nà kan tàbí lọ́nà mìíràn ìbáà ṣe pẹ̀lú ẹ̀tàn ni tàbí pẹ̀lú òtítọ́ inú àṣà ń wàásù Kristi èyí ni ó mú inú mi dùn inú mi yóò sì máa dùn ni nítorí mo mọ̀ pé àyọrísí rẹ̀ ni pé a ó dá mi sílẹ̀ nípa àdúrà yín àti nípa àtìlẹ́yìn ẹ̀mí Jésù Kristi gẹ́gẹ́ bí ìgbẹ́kẹ̀lé àti ìrètí ìmí pé n kò ní rí ohun ìtìjú kan ṣùgbọ́n bí mo ti máa ń gbé Kristi ga nínú ara mi pẹ̀lú ìgboyà nígbà gbogbo bẹ́ẹ̀ gan-an náà ni n ó tún máa gbé e ga nísinsìnyí ìbáà jẹ́ pé mo wà láàyè tàbí pé mo kú nítorí pé Kristi ni mo wà láàyè fún ní tèmi bí mo bá sì kú èrè ni ó jẹ́ bí mo bá wà láàyè nínú ẹran ara iṣẹ́ tí ó lérè ni ó jẹ́ fún mi n kò tilẹ̀ mọ èyí tí n bá yàn ọkàn mi ń ṣe méjì ọkàn mi kan fẹ́ pé kí á dá mi sílẹ̀ kí n lọ sọ́dọ̀ Jésù nítorí èyí ni ó dára jùlọ ṣùgbọ́n ó tún ṣàǹfààní bí mo bá wà láàyè nínú ẹran ara nítorí tiyín èyí dá mi lójú nítorí náà mo mọ̀ pé n ó wà láàyè bí mo bá wà ní ọ̀dọ̀ gbogbo yín yóò mú ìlọsíwájú àti ayọ̀ nínú ìgbàgbọ́ wá fún yín. èyí yóò mú kí ìṣògo yín nínú Kristi Jésù lè pọ̀ sí i nítorí mi nígbà tí mo bá tún yọ sí yín nǹkan kan tí ó ṣe pàtàkì ni pé kí ẹ jẹ́ kí ìwà yín kí ó jẹ́ irú èyí tí ó bá ìyìn rere Kristi mu tí ó jẹ́ pé bí mo bá wá tí mo rí yín tàbí bí n kò bá lè wá ṣùgbọ́n tí mò ń gbúro yín kí n gbọ́ pé ẹ wà pọ̀ nínú ẹ̀mí kan àti ọkàn kan. àti pé gbogbo yín ní í ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìgbàgbọ́ nínú iṣẹ́ ìyìn rere ẹ má jẹ́ kí ẹ̀rù àwọn alátakò bá yín rárá nínú ohunkóhun èyí ni yóò jẹ́ ẹ̀rí ìparun wọn yóò sì jẹ́ ẹ̀rí ìgbàlà yín ọlọ́run ni yóò ṣe é nítorí àǹfààní ni èyí fún yín kì í ṣe pé kí ẹ gba Kristi gbọ́ nìkan ni ṣùgbọ́n pé ẹ ń jìyà fún Kristi irú ìyà kan náà tí ẹ rí nínú ìgbé ayé mi tí ẹ tún gbọ́ pé mò ń jẹ títí di àkókò yìí ni ẹ̀yin náà ń jẹ báyìí. Fílípì orí kejì nítorí náà bí ẹ bá ní ìwúrí kankan nínú Kristi bí ìfẹ́ rẹ̀ bá fún yín ní ìtùnú bí ẹ bá ní ìrẹ́pọ̀ nínú ẹ̀mí bí ẹ bá ní ojú àánú ẹ mú kí ayọ̀ mi kún nípa pé kí ọkàn yín ṣe ọ̀kan kí ẹ fẹ́ nǹkan kan náà kí ẹ ní inú kan kí èrò yín sì papọ̀ ẹ má ṣe ohunkóhun pẹ̀lú ẹ̀mí àṣehàn tàbí láti gba ìyìn ènìyàn ṣùgbọ́n pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ ẹ máa fi ẹnìkejì yín síwájú ara yín ẹ má máa mójútó nǹkan ti ara yín nìkan ṣùgbọ́n ẹ máa mójútó nǹkan àwọn ẹlòmíràn náà ẹ máa ní èrò yìí nínú ara yín irú èyí tí ó wà nínú Kristi Jésù. ẹni tí ó wá ní àwòrán Ọlọ́run síbẹ̀ kò ka ipò jíjẹ́ ọ̀kan pẹ̀lú Ọlọ́run sí ohun tí ìbá gbé lójú ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀ ó gbé àwòrán ẹrú wọ̀ ó wá farahàn ní àwọ̀ ènìyàn ó rẹ ara rẹ̀ sílẹ̀ ó gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu títí dé ojú ikú àní ikú lórí àgbélébù nítorí náà ni ọlọ́run ṣe gbé e ga ju ẹnikẹ́ni lọ ó sì fún un ní orúkọ tí ó ga ju gbogbo orúkọ yòókù lọ pé ní orúkọ jésù ni gbogbo ẹ̀dá yóò máa wólẹ̀ lọ́run àti láyé àti nísàlẹ̀ ilẹ̀ gbogbo ẹ̀dá yóò sì máa jẹ́wọ́ pé jésù kristi ni olúwa fún ògo ọlọ́run bàbá. nítorí náà ẹ̀yin àyànfẹ́ mi gẹ́gẹ́ bí ẹ ti ń gbọ́ràn nígbà gbogbo tí kìí ṣe nígbà tí mo bá wà lọ́dọ̀ yín nìkan ṣùgbọ́n pàápàá jùlọ ní àkókò yìí tí n kò sí lọ́dọ̀ yín ẹ máa ṣe iṣẹ́ ìgbàlá yín pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì nítorí pé Ọlọ́run ní ń fún yín ní agbára láti fẹ́ ṣe ìfẹ́ rẹ̀ àti láti lè ṣe ohun tí ó wù ú ẹ máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú tàbí ìyàn jíjà kí ẹ lè jẹ́ ọmọ Ọlọ́run tí kò lẹ́bi tí kò sì ní àléébù ọmọ ọlọ́run tí ó pé láàrin àwọn ìran tí ọ̀nà wọn wọ́ tí ìwà wọn sì ti bàjẹ́ láàrin irú àwọn ènìyàn wọ̀nyí ni ẹ̀ ń tàn bí ìmọ́lẹ̀ nínú ayé tí ẹ sì ń polongo ọ̀rọ̀ ìyè èyí ni yóò jẹ́ ìṣògo fún mi ní ọjọ́ tí Kristi bá dé nítorí yóò hàn pé eré ìje tí mò ń sá kì í ṣe lásán àti pé àápọn tí mò ń ṣe kò já sí òfo ṣùgbọ́n bí a bá fi mí ṣe ohun ìrúbọ àti ohun èlò nínú ìsìn nítorí ìgbàgbọ́ yín ó dùn mọ́ mi n ó sì máa yọ̀ pẹ̀lú gbogbo yín nítorí náà kí inú yín kí ó máa dùn kí ẹ sì máa bá mi yọ̀ lágbára olúwa mò ń gbèrò àti rán Tímótì sí yín láìpẹ́ kí n lè ní ìwúrí nígbà tí mo bá gbúròó yín n kò ní ẹlòmíràn tí ó dàbí rẹ̀ tí ọkàn wá rí bákan náà tí ó sì tún ń fi tìfẹ́tìfẹ́ ṣe àwọn nǹkan tí ó bá jẹ mọ́ tìyín nítorí nǹkan ti ara wọn ni gbogbo àwọn yòókù ń wá wọn kò wá nǹkan ti Jésù Kristi ṣùgbọ́n ẹ mọ̀ bí Timothy ti wúlò tó nítorí bí ọmọ ti ṣe pẹ̀lú bàbá rẹ̀ ni ó ń ṣe iṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú mi nínú iṣẹ́ ìyìn rere nítorí náà òun ni mo lérò pé n ó rán nígbà tí mo bá mọ̀ bí ọ̀rọ̀ mi yóò ti já sí ṣùgbọ́n mo ní ìgbẹ́kẹ̀lé nínú olúwa pé èmi fúnra mi yóò wà á láìpẹ́ mo kà á sí pé ó di dandan pé kí n rán epafroditu padà sí yín ó jẹ́ arákùnrin mi alábàáṣiṣẹ́ pẹ̀lú mi àti ọmọ ogun pẹ̀lú mi ó tún jẹ́ òjíṣẹ́ àti aṣojú yín tí ó mójútó àìní mi nítorí ọkàn gbogbo yín fà á ọkàn rẹ̀ kò sì balẹ̀ nítorí gbígbọ́ tí ẹ ti gbọ́ pé ó ṣàìsàn òtítọ́ ni ó ṣàìsàn ó tilẹ̀ fẹ́rẹ̀ kú ṣùgbọ́n ọlọ́run ṣàánú rẹ̀ kì í sì ṣe òun nìkan ni ọlọ́run ṣàánú èmi náà kí n má bàa ní ìbànújẹ́ kún ìbànújẹ́ nítorí náà ní wéréwéré yìí ni mo ń ràn án bọ̀ kí ẹ lè tún rí i kí inú yín lè dùn kí ọkàn tèmi náà sì lè balẹ̀ kí ẹ gbà á tọwọ́ tẹsẹ̀ nínú olúwa kí ẹ máa bu ọlá fún irú àwọn bẹ́ẹ̀ nítorí pé ó fẹ́rẹ̀ kú nítorí iṣẹ́ Kristi ó fi ẹ̀mí rẹ̀ wéwu kí ó lè rọ́pò yín nínú ohun tí ó kù tí ó yẹ kí ẹ ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ fún mi. Fílípì orí kẹta. ní gbólóhùn kan ẹ̀yin ará mi ẹ máa yọ̀ nínú olúwa kò ṣòro fún mi láti kọ àwọn nǹkan kan náà sí yín ó tilẹ̀ dára bẹ́ẹ̀ fún yín ẹ ṣọ́ra fún àwọn ajá ẹ ṣọ́ra fún àwọn oníṣẹ́ burúkú ẹ ṣọ́ra fún àwọn ọ̀kọ̀là nítorí àwa gan-an ni ọ̀kọ̀là àwa tí à ń sin ọlọ́run nípa ẹ̀mí. E tí à ń ṣògo nínú Kristi Jésù tí a kò gbára lé nǹkan ti ara bí ó tilẹ̀ jẹ́ pé mo ti gbára lé nǹkan ti ara nígbà kan rí bí ẹnikẹ́ni bá rò pé òun ní ìdí láti fi gbára lé nǹkan ti ara mo ní í ju ẹnikẹ́ni lọ ní ọjọ́ kẹjọ ni wọ́n kọ́ mi nílà ọmọ Ísírẹ́lì ni mí láti inú ẹ̀yà Benjamin èébẹ̀rù paraku ni mí nípa ti òfin Mósè Farisí ni mí ní ti ìtara nínú ẹ̀sìn mo ṣe inúnibíni sí ìjọ Kristi ní ti òdodo nípa iṣẹ́ òfin n kò kùnà níbì kan ṣùgbọ́n ohunkóhun tí ó ti jẹ́ èrè fún mi ni mo kà sí àdánù mo ka gbogbo nǹkan wọ̀nyí sí àdánù nítorí ohun tí ó ṣe iyebíye jùlọ èyí ni láti mọ Kristi Jésù Olúwa mi nítorí ẹni tí mo fi pàdánù ohun gbogbo tí mo fi kà wọ́n sí ìgbẹ́ kí n lè jèrè Jésù àti pé kí a lè rí i pé mo wà nínú Jésù àti pé n kò ní òdodo ti ara mi nípa iṣẹ́ òfin bí kò ṣe òdodo nípa ìgbàgbọ́ gbogbo àníyàn ọkàn mi ni pé kí n mọ Kristi àti agbára àjínde rẹ̀ kí èmi náà jẹ nínú irú ìyà tí ó jẹ kí n sì dàbí rẹ̀ nípa ikú rẹ̀ bí ó bá ṣeé ṣe kí n lè dé ipò àjínde nínú òkú kì í ṣe pé ọwọ́ mi ti bà á ná tàbí pé mo ti di pípé ṣùgbọ́n mò ń lépa ohun tí Kristi ti yàn mí fún ẹ̀yin ará èmi gan kò ka mi sí ẹni tí ó ti dé ibi tí mo ń lọ ṣùgbọ́n nǹkan kan ni èmi a máa gbàgbé ohun gbogbo tí ó ti kọjá èmi a sì máa nàgà láti mú ohun tí ó wà níwájú mo ń làkàkà láti dé òpin eré ìje mi tí í ṣe èrè ìpè láti òkè wá ìpè Ọlọ́run nínú Kristi Jésù nítorí náà gbogbo àwa tí a ti dàgbà nínú ẹ̀sìn kí a máa ní irú èrò yìí bí ẹnikẹ́ni bá wá ní èrò tí ó yàtọ̀ sí èyí Ọlọ́run yóò fi hàn yín ṣùgbọ́n bí a ti ń ṣe bọ̀ nípa ìwà àti ìṣe bẹ́ẹ̀ ni kí a ṣe máa tẹ̀síwájú ẹ̀yin ará gbogbo yín ẹ máa farawé mi kí ẹ máa ṣàkíyèsí àwọn tí ń hu ìwà gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí a ti jẹ́ fún yín nítorí ọ̀pọ̀lọpọ̀ ń hùwà bí ọ̀tá àgbélébù Kristi bí mo ti ń sọ fún yín tẹ́lẹ̀ nígbàkúùgbà bẹ́ẹ̀ ni mo tún ń fi omijé sọ ní ìsinsìnyí ìparun ni ìgbẹ̀yìn wọn ikùn wọn ni ọlọ́run wọn ohun ìtìjú ni wọ́n fi ń ṣe ìgbéraga afẹ́ ayé ni wọ́n gbélé kàn nítorí pé ní tiwa ọ̀run ni ìlú wa wà níbi tí a ti ń retí olùgbàlà olúwa jésù kristi ẹni tí yóò tún ara ìrẹ̀lẹ̀ wa ṣe kí ó lè dàbí ara tirẹ̀ tí ó lógo gẹ́gẹ́ bí agbára rẹ̀ tí ó fi lè fi ohun gbogbo sí ìkáwọ́ ara rẹ̀. Fílípì orí kẹrin Nítorí náà, ẹ̀yin ará mi, àyànfẹ́ tí ọkàn mi ń fà sí, ayọ̀ mi àti adé mi, ẹ dúró gbẹngbẹn nínú Olúwa. Mo bẹ̀ Euodia àti Sintike pé kí wọ́n bá ara wọn rẹ́ nítorí ti Olúwa. Bẹ́ẹ̀ ni mo bẹ̀ ìwọ náà, ẹlẹgbẹ́ mi tòótọ́, ran àwọn obìnrin wọ̀nyí lọ́wọ́ nítorí wọ́n ti bá mi ṣiṣẹ́ pọ̀ nínú iṣẹ́ ìtànkálẹ̀ ìyìn pẹ̀lú Clementi àti gbogbo olùbáṣiṣẹ́ mi yòókù àwọn tí orúkọ wọn wà nínú ìwé ìyè ẹ máa yọ̀ nínú olúwa nígbà gbogbo mo tún wí ẹ máa yọ̀ ẹ jẹ́ kí ó hàn sí gbogbo ènìyàn pé ẹ ní ẹ̀mí ìfaradà olúwa fẹ́rẹ̀ dé ẹ má ṣe jẹ́ kí ohunkóhun dààmú yín ṣùgbọ́n nínú gbogbo àdúrà àti ẹ̀bẹ̀ yín ẹ máa fi àwọn ìbéèrè yín síwájú ọlọ́run pẹ̀lú ọpẹ́ àlàáfíà ọlọ́run tí ó tayọ iye ènìyàn yóò pa ọkàn àti èrò yín mọ́ nínú Kristi Jésù ní ìparí ẹ̀yin ará gbogbo nǹkan tí ó bá ń ṣe òtítọ́ gbogbo nǹkan tí ó bá lọ́lá gbogbo nǹkan tí ó bá tọ́ gbogbo nǹkan tí ó bá jẹ́ mímọ́ gbogbo nǹkan tí ó bá fa ènìyàn mọ́ra gbogbo nǹkan tí ó bá ní ìròyìn rere àwọn ni kí ẹ máa kó lé ọkàn àwọn ohun tí ẹ ti kọ́ lọ́dọ̀ mi tí ẹ bá lọ́wọ́ mi tí ẹ ti gbọ́ lẹ́nu mi tí ẹ ti rí nínú ìwà mi àwọn ni kí ẹ máa ṣe ọlọ́run àlàáfíà yóò sì wà pẹ̀lú yín mo láyọ̀ púpọ̀ nínú olúwa nítorí ọ̀rọ̀ mi tún ti bẹ̀rẹ̀ sí í sọjí nínú èrò yín kò sí ìgbà kan tí ẹ kì í ronú nípa mi ṣùgbọ́n ẹ kò rí àyè láti ṣe àwọn ohun tí ẹ ń gbèrò n kò sọ èyí nítorí mo ṣe aláìní nítorí mo ti kọ́ láti máa ní ìtẹ́lọ́rùn ní ipòkípò tí mo bá wà mo mọ̀ bí ènìyàn ti gbé ìgbé ayé nínú àìní mo sì mọ̀ bí ènìyàn ti ń gbé ìgbé ayé nínú ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ nípòkípò tí mo bá wà nínú ohun gbogbo mo ti kọ́ àṣírí bí a ti ń ní ìtẹ́lọ́rùn kì bá jẹ́ nínú ebi tàbí ayo nínú ọ̀pọ̀ tàbí àìní mo lè ṣe ohun gbogbo nínú Kristi ẹni tí ó ń fún mi ní agbára síbẹ̀ ẹ ṣe ohun tí ẹ bá mi pín nínú ìpọ́njú mi ẹ̀yin ará Fílípì mọ̀ pé ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìyìnrere mi nígbà tí mo kúrò ní Masidóníà kò sí ìjọ kan tí ó bá mi lọ́wọ́ sí ọ̀rọ̀ fífúnni lẹ́bùn àti gbígba ẹ̀bùn jọ fúnni àfi ẹ̀yin nìkan ṣoṣo nítorí nígbà tí mo wà ní Tẹsalóníkà kì í ṣe ẹ̀ẹ̀kan mọ́ ó tó ẹ̀ẹ̀mejì tí ẹ fi nǹkan ránṣẹ́ sí mi kì í ṣe ẹ̀bùn ni mò ń wá ṣùgbọ́n mò ń wá ọ̀pọ̀lọpọ̀ èso fún àǹfààní yín ìwé ẹ̀rí nìyí fún ohun gbogbo tí ẹ fún mi ó tilẹ̀ ti pọ̀ jù mo ní ànító nígbà tí mo rí ohun tí ẹ fi rán epafroditu sí mi gbà ó dàbí òróró olóòórùn dídùn bí ẹbọ tí ó jẹ́ ìtẹ́wọ́gbà tí inú ọlọ́run dùn sí ọlọ́run mi yóò pèsè fún gbogbo àìní ẹ̀yin náà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ rẹ̀ tí ó lógo nípasẹ̀ jésù kristi kí ògo kí ó jẹ́ ti Ọlọ́run bàbá wa láé àti láéláé àmín ẹ kí gbogbo àwọn ènìyàn Ọlọ́run tí ó jẹ́ ti Kristi Jésù àwọn arákùnrin tí ó wà lọ́dọ̀ mi kí yín gbogbo àwọn ènìyàn Ọlọ́run kí yín pàápàá jùlọ àwọn ti ìdílé Késárì kí oore ọ̀fẹ́ Olúwa Jésù Kristi kí ó wà pẹ̀lú ẹ̀mí yín.